oníkan púpọ̀ láti sọ gbogbo àtàwọn àbíbáyé náà lámọ̀ pé tẹ̀jọ́ oníwà rẹ̀ lẹ́yìn tẹ̀jọ́ ọmọ tó pọ́mọdé mọ́ra tó fágbà mọ́ra irú èèyàn bíi tẹ̀jọ́ jẹ́ ìṣọ̀kan bàbá mi jẹ́ ọ̀kan tó jẹ́ pé kò ní bojú pààyàn rẹ̀ ó nífẹ̀ẹ́ èèyàn tó bá wà pẹ̀lú ẹ̀ ó jẹ́ kí sèèyàn tó bá wà pẹ̀lú ẹ̀ nìkan ó nífẹ̀ẹ́ gbogbo èèyàn wípé ọmọ bíbí inú ẹ̀yìn èèyàn gidi ni bàbá mi kò jẹ́ kí bojú pààyàn rẹ̀ onífẹ̀ẹ́ gbogbo èèyàn tó bá wà ní sọ̀rọ̀ àìsẹ̀ àti èèyàn tó mà àti èèyàn tó yọ̀ mọ̀ mi ò lè sọ jù bẹ́ẹ̀ lọ. ẹ bá mi fún mo ìsìlá jọ wá gbogbo àwọn obìnrin tó kọjá wọn kò ní orí ẹ bá lọ ń bí. ẹ bá lọ láàbà ẹ mọ bínú ọmọ rà ní ebe mi mo ṣẹ̀ṣẹ̀ rán ẹ létí. kò mí mi ẹsẹ aládàgbà tó tó ṣẹ̀ṣẹ̀ sí lọ́dún ní ọdún tó kù tí ó ṣe eré ìgbà yóò tó tó ṣe ó tó tó tó ṣe. bọ́lá wọn fún ládàfún tó gùn jáde dágbára sọ́dọ̀ tó bí mo ṣe ń obìnrin ẹ forí korí fún wa láàrin ẹ ìyá wa tóbi. ẹ o. ẹ jọ bí a ṣe ń ṣètò lọ náà ni àwọn màmá wa ń wọlé ìyàwó àlewèrè ẹjọ ẹ bá wa tọ́lọ̀ tóbi fún wọn. aláwa kan wa yẹmí máa ẹ lọ́ba wọ́n ti wọlé ẹ bá mi gbọ́lọ̀ tóbi. bákan náà là ń kí. bàbá wa wọ́n béèrè wọ́n ti wà ń bí ẹ bá wa gbọ́lọ̀ tóbi. bákan náà ni kórèdé ó ti wà ń bí ẹ gbọ́lọ̀ tóbi fún wọn. lábọ́sídé ó ti wà ń bí ẹ gbọ́lọ̀ tóbi fún wọn. mọ́fìrè. ìlọ́lá ó ti wà ń bí ẹ gbọ́lọ̀ ah ó ti wà ń bí. ẹgbẹ́ náà ń tóbi fún wọn. aláwọ̀ àgbà ọ̀rọ̀ mi yàn ó ti wà ń bí. aláwọ̀ tó tó di pé ẹjọ́ ẹjọ́ kí alága tampa máa múra sílẹ̀ tó náà ti pè wọ́n ó dẹ̀ ti wà ń bí ń lẹ́yìn ìyá òun ló máa sọ̀rọ̀. salamu alaykum wa rahmatulahi wa barakatuh.